ọmọdé méjì ń ṣeré ń wélé wélé léèlé ọmọ ìyá jìyà ọmọ bàbá nígbà ohun tó wà nílẹ̀ ó tún pé ọmọ ìyá jìyà ọmọ bàbá nígbà ohun tó wà nílẹ̀ ó tún pé jogbo bí òrò jogbo bí òrògbò ilé aládùn ó má dé kíkọ jogbo bí òrò jogbo bí òrògbò ilé aládùn ó má dé kíkọ. o ṣé kò sí èèyàn kankan nù pálọ̀ yìí ni ẹ kú ilé o ah, ṣùgbọ́n wọ́n wà lókè ni ok no problem. anybody o. Oh. Nigeria. Ah kílè ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tàbí wà lẹ. ẹ gbà mí má jà ẹ ẹ̀jẹ̀ ẹ gbà mí. dadi. má jà má jà. dadi kí lè ah, fi ṣe wọ́n kí ló ṣẹlẹ̀. dadi kí lè fi ṣe wọ́n ah, ẹ pè dókítà ẹ pè dókítà ẹ pọ̀ síbítù ayé ọ̀rẹ́ nà. daddy please daddy. ẹ gbà mí o. kàyéfì lélẹ̀ ìjẹ́ o ẹ bẹ́ẹ̀ tí madam èmi pẹ̀lú wọn sì. Hmm. Eh, eh, ní last weekend a sì jọ sọ̀rọ̀ Bọ́lá máa bá mi lọ́fíìsì Tuesday and he came tájọ sọ̀rọ̀ tá a ṣe gbogbo ẹ̀ kí ló wá fa this kind of sudden death débi wípé ẹ̀jẹ̀ máa máa gbẹ lára wọ́n tún wá ẹ̀tún wá ní wọ́n kú tán ẹ̀jẹ̀ kún gbogbo ara wọn ah, ẹ tẹ̀ ṣú wípé eléyìí ò ṣe spiritual attack. spiritual attack kìkì ta lọkọ mi pẹ̀lú ẹ̀jọ̀ ń fa nǹkan. ṣé autopsy report dẹ̀ ti wá jáde báyìí ìyẹn náà là ń retí báyìí ní ìjẹka tí ì ṣe nǹkan kan. ṣùgbọ́n kínní yìí ó ṣe mí káyèéfì gan-an chief chief ẹni tó máa lọ jẹ́jẹ́ lẹ́yìn kó máa ṣàánú kiri ah àmọ́ ẹni tó ṣeré eléyìí o kóun náà kó má kú mọ́ o òun náà máa máa fọ́ gbẹ́bí ẹ̀sìn. madam ẹ ohun tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ẹ jẹ́ ká fi ìpè sílẹ̀ fact tí à ń dúró de yẹn ni kí gbogbo wa dúró de ẹ madam ẹ take heart ẹni tó bá ní ohun tó ṣẹlẹ̀ yìí ò dùn kó náà lọ mẹ́bí ẹ̀kan kó lù pa but I just want to assure you gbogbo ohun tó bá tọ́ lábẹ́ òfin àti gbogbo òwe àkọsílẹ̀ ṣì gbogbo ẹni máa bá yín mójútó fínífíní ẹ fọkàn balẹ̀ ṣe gbọ́ I admire your courage ọlọ́run á tún yín nínú hmm? ẹ̀yin ọmọ ẹ̀ tí mọ́mí yìí nìkẹ́ wò look at her ẹ ẹ lè sọ pé ohun tó ṣẹlẹ̀ yìí kò dùn mọ́ mi jù yìí lọ but look at her ọlọ́run á tún yín nínú ṣe gbọ́ ah it is well and um, ẹ ṣe ẹ̀yin èèyàn wa lágbára ọlọ́run a ní fi rẹ̀ san fúnra wa. àbáyọ́lá ta ohun burúkú àbáyọ́ ní ṣe. Ah, mm-hmm. ah, ọ̀rẹ́ múrukú máa ti rẹ́dì ni ah, ní gbogbo tráfíkì ìwó yìí ó yẹ ká ti kó ti ṣe tọ́nà ká tètè máa lọ. orí tráfíkì ní ìwòrò. yes èmi ò tiẹ̀ ah, now time ti lọ. ẹ mo mọ nǹkan tó ń ṣe mí o. ẹ wo ọ̀rọ̀ wọn tẹ̀ ti sú èmi báyìí orí àláì ni every time kí ló dé. ṣé ó sì máa ń lá àláì ṣá. mo ń la o mo ń la o. báwo sọ pé o ṣì ń lálàá yìí. ọlọ́run mo ń la ìyàwó mi ló mọ̀ pé mo ń la jọ ń kópa ni. mi ò mọ ohun tí mo ṣe o mi ò tó ń dà mí láàmú o ẹ gbà mí o mi ìdẹ̀ mọ́bí tí mo fẹ́ yíyà sí mi mọ́bí tí mo fẹ́ sá lọ tí bá mọ̀ máa ti rìn fúnra lára mi o èmi náà ti rí i pé kò ń ṣojú lásán o. bẹ́ẹ̀mi náà ṣe ń wò ó kíní yìí ò jọ lásán. kò jẹ lásán èmi náà mọ orí ibi tí mo fẹ́ yà sí ni mi o ibi tí mo fẹ́ kẹsẹ̀ sí hmm. gangan gangan nìṣòro mi mi mọ what to do. mo ronú kíní kan ẹ àjọmọdébì kan lọ́la ṣùgbọ́n nísìnyí náà jẹ́ ká kọ́kọ́ ṣàkọ́kọ́ wọlé wẹ̀ múra já lọ síbi tá à ń lọ tó bá fi máa dọ̀la a máa débì kan bí mo ṣe ń wo kíní yìí kò ń ṣe lásán. èmi kan ti mọ̀ pé kò ń ṣojú lásán sẹ́ ẹsẹ̀ ilé àtẹsẹ̀ tata fẹ́ tìbọ̀ ni mi ò mọ bí téèyàn lè tẹsẹ̀ bọ́. ìwọ fi ilẹ̀ fún mi. ẹlẹ́wà ìdí à báwo ni ó <laughs> ṣe ẹ má ṣì yá wa òkè báyìí. ẹ jẹ́ kí n ṣe fún kòtọ́jú pé. no thank you. ẹ ṣe o ṣe ìyá mi èmi náà mi sì ẹ bàtà ewé ẹ kì yóò di ẹ ẹ aya mi ya ya mi báwo ni àwọn àjíjẹ pẹ̀lẹ́ ọkọ mi adúpẹ́ mm, mo lọ sọ́dọ̀ wọn oníbàárà mi ó wá pẹ́ kí n tó dé grandma kí lè béèrè tá a lè ṣe fún mi kí lè jẹ́ tó ń ta nǹkan àbí. Um, ẹ wò mọ́ mi ẹ fi grandma lẹ̀ ẹ jẹ́ kí wọ́n jáde ẹ jẹ́ kó ṣeré grandma ṣì yọ̀ǹgì abẹ́rẹ́ ọ̀pọ̀ ti darúgbó ni ah no grandma ṣì wà ń tànà ah, ah grandma má dà wọn lóhùn o. ẹ wo grandma mi ò rò pé a ní ìdáhùn zef nínú ilé o because ẹni tẹ́ mú àyè àmọ́ bó e jẹ́ tábàdà máa ní ìdáwọ́sẹ̀ obìnrin ló yẹ kó jẹ́ because obìnrin gbogbo àtàwọn àánú ilé. èmi náà tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ wo ọmọ yìí dáadáa náà ta ló jọ. Hmm, mo ti ń wo ojú yẹn látẹ̀kọ̀ hmm, ojú yẹn ló familiar sí wọn ojú yẹn jọ ojú èèyàn kan tó close mọ́ wa bákan wa kan. Mm. sista mi hmm? mom sí ẹ notice pé ó fẹ́ jọ Démọ́lá. Démọ́lá o. ẹ mọ Démọ́lá táwọn ọmọ kékeré máa ń kọrin fún tó máa ń kọrin Démọ́lá iléègbò Démọ́lá iléègbò. àyọ <laughs> eléyìí ò lè gbó gbogbo ẹsẹ̀ méjèèjì ló wá òkè ẹ kò léègbò kì í ṣe Démọ́lá iléègbò. ẹ ìyá mi. ta ló jẹ kókó kẹ ṣàlàyé. o ṣeun jàre ọ̀rọ̀ yìí ó yẹ ká ti sọ tipẹ́ àmọ́ ẹ̀rù ẹ̀ ń bà wá àyà ń jà wá má tiẹ̀ wá rò yìí pé ọ̀rọ̀ kì í wúwo ká fọ̀bẹ bù mo ti kọ́ rò pé tó bá yá a sọ fún ẹ láì kò mọ̀ yìí pé ó máa yá kíákíá ọlọ́jọ́ tó dé nígbà tó ọlọ́jọ́ dẹ̀ ti wá dé báyìí mo rí pé ó yẹ ká sọ fún ẹ hmm, tó rọmọdé yìí ọkọ yìí ó ṣàṣebáṣe kan nígbà náà lọ́hùn táyà já gbogbo wa tó já òun náà tó jẹ́ mi báwo ìyá ọmọ yìí ó jó lórí kunkun ni o àwọn ọba ṣàdéhùn rú ẹ o ló la òun ò lè bo ń jẹ ah, mo ṣàṣe ṣeré egele ni ẹ tó fún ìyá ẹ lóyún ni ẹ bá lé ẹ a ti gbọ́ a lè sọ o. gàmá hmm. tí fẹ́ sọ fún mi ni ẹgbẹ́ kan pẹ̀pẹ́ tẹ̀ ń pẹ́ sọ́ọ̀tún tẹ̀ pẹ́ sọ́sì. ìyá mi kò tó bẹ́ẹ̀. kò lè tó bẹ́ẹ̀ gàmá kò lè tó bẹ́ẹ̀. ṣé lóòótọ́. Ah. Ah. ṣé kó máa jẹ́ alóbi ọ̀rọ̀. olóbi olóbi iṣu ọmọ ajiná fún ẹ̀jẹ̀. Ah! ọlámilékan. ọlámilékan ṣe é pé ọlámilékan báyìí ọkùnrin láàrin obìnrin ṣe é pé ọlọ́run ti dídì ó dídì yọ̀ǹda ọmọkùnrin fún mi. tamasha ní kí n bí láwọn questions. àtiwọ́ ló ní nǹkan ẹ̀. ọlámilékan jọ kí ni ìbolo kàwé dé fọ̀ náà um, primary and um, uh, secondary so mi ò lè fọ́dà so. ìwé mẹ́wàá ló kà. mo fẹ́ ìdẹ. Mm. àmọ́ hmm, ojú ìfàmìlì ẹ̀ hmm, mo ti rí ojú ìrí níbì kan mo rí ojú ìrí. ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ pẹ̀lẹ́ ọlọ́run jẹ́ aríró ẹ̀ mọ́ ṣe ti gbọ́ ọlọ́run jẹ́ arírú ẹ̀ mọ́ torí eh, ẹni tó pòkú mọ́ òun ló sìnkú o gbogbo èrò tó kù ariwo náà gbà. ẹ̀dá tó bá ariwo ló kàn kù táwọn èèyàn dẹ̀ ń pa pẹ̀lẹ́kún ọjà máa dúpẹ́ fọ́lọ́. ace ace wá. Um, ẹ̀yin kọ́ lẹ bá wa gbẹ́lẹ̀ mẹ́yẹn lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ ni àwa ni ma. ètò ṣe level ẹ̀ dáadáa ṣá. ah every everything ti wa okay ah level ẹ̀ dáadáa àmọ́ ẹ má jẹ́ kó pẹ́ kan tó kó tó di pọ́n máa rẹ kí gbogbo ẹ̀ lè. ẹ àwọn tó tiẹ̀ máa rẹ ti wà ń bẹ̀ wọ́n máa rẹ gbogbo ẹ̀ kò ṣe bàbá mi bàbá yẹn bàbá gbọ́ ìbá mi five thousand bẹ̀ yẹn ọkọ mi ẹ ṣe gan o olùwádúró tẹ̀yìn ẹ̀yin náà dàgbà o ọmọ rẹ àgbẹ̀yìn ẹ̀yin náà o ẹgbẹ́ ìfiṣẹ́ owó. ẹ ṣe gan ni ma a ní fi rẹ̀ gbà. thank you torí ṣe ń jíde ẹnu nílé kí wọ́n rájọ ní wájú. ó tọ́ ni grandma náà lọ sọ pé kí n kí n wá lọ́jọ́ òní kí n wá kí n wá pay last respect fún daddy so kò ń ṣe pẹ́ṣẹ́ tí mò ń ṣe yẹn. Ah, grandma kò yẹ kó lè tó bẹ́ẹ̀. láti èní lọ ó wá lọlé mọ́ o ó ti bẹ̀rẹ̀ sí í gbé bí láti èní lọ. Eh, ìyá mi kúnlẹ̀ fẹ́lẹ́ dá ẹ̀ ṣe iṣu ọmọ aginá fún ẹ jẹ ò ní bùrìnbùrìn jó mú un ṣọ́ra àwọn ọmọ méjèèjì ah wọ́n á máa ṣèṣò rero fún ẹ o wọ́n á yàn wọ́n á yanjú lójú ẹ̀mí ẹ̀ nígbà tó ọmọ náà bá bẹ̀rẹ̀ sí ṣeun rè wọn ò ní dìde dúró ṣẹ́jú kan fún ẹ ẹni ẹlẹ́ni ò ní ṣèyà fáwọn tó wá rí léyìí wàá lò wá gbó agbára ọlọ́run. mọ́mísí. Hmm? ẹ̀pọ́njẹ yẹn nice gan. ẹ ti ń try díẹ̀ díẹ̀ ẹ ń gbìyànjú ẹ gbọ́ ọlámilẹ́kàn kan kọ́lẹ́tẹ̀ wàá pè kó wá jẹun ọlámilẹ́kàn where are you now. ṣọ́mọ̀ kan ti set table. ni. mo ti gbàgbé pé ọ̀sùn lórí ìjókòó. ọ̀pọ̀ làwọn tèmi. ẹ̀bọ̀n mọ́mì kí ni gbogbo rọ́bìṣì náà rọ́bìṣì lélẹ̀ náà oúnjẹ tí mo stress ara mi fún tí mo sè rẹpẹ hánìmá yẹn kó wá jókòó kó wá jẹun. kí ló ń ṣe ẹ́ náà òṣèré owó ló ń sọ lẹ́nu ṣọ́ọ̀mọ̀ pé bílẹ̀ kan ṣe wà yìí òun ni baálé ilé gbogbo wa. Hmm? yes òun ni òpó múlẹ́rẹ́ nulẹ̀ yìí tí wọ́n bá ń sọ pé lórí ilé òun ni tó bá yá ń sè é méje máa gbalẹ̀ ọkọ yín lọ ni nà òun ló máa kù ló máa dilé mú àbí kúrò kan fi ọkùnrin ṣe. mọ́mi ṣe fẹ́ gbọ́ lẹ́kọ̀ọ́ ló máa kú nínú ilé because òun gangan lọ́mọ àlè òun ni ọmọ àtọ̀hún ìwà òun ló máa kú nínú ilé fún mi tàbá náà pẹ́ ẹ̀ mind ẹ̀ kẹ́ ẹ̀yin náà lè kú nínú ilé fún mi because ìbáyọ̀ kì í ṣe lè dáàdì yín. Ah, ẹ gbà mí kẹ bùnmi ah, ilé ẹ̀ ti fẹ́ máa ẹ eh, ìyá tó bí ẹ lọ́mọ ló ń sọ̀rọ̀ sí ṣàkàṣàkà báyìí kí ni pírọ́blẹ̀mù ẹ̀ gan-an pàpà kí ló ń ṣe ẹ̀ jẹ́ kó rí ẹ pé o jẹ́ kí orí ẹ pé gidi gan ni o tó o bá ṣọ́ra ẹ máa dá ìdílé ẹ máa lù ẹ pẹ́sì. lójú ayé mi rèé o sórí pé ọmọ ìbànújẹ́ nìwọ̀n yìí ọmọ ọba ò ń ṣe ọmọ gidi sórí ìjọba dẹ̀ ka ẹrú inú ẹrú á bàjẹ́ mi ò wá ní sọ̀rọ̀ tẹ́ pé máa dọ́jọ́ gbájú ẹ máa fi ẹ máa mú yẹn sọ́wọ́ pé mọ́mì sọ pé ṣé nítorí pé mò ń kó gbogbo yín pọ̀ pé gbogbo yín ìkọ̀kan náà lẹ jẹ́ fún mi pé wọ́n dẹ̀ máa gbé ní peace and harmony. peace and harmony my foot peace and harmony pẹ̀lú bastard yìí wo ṣe fẹ́ gbọ́ wọ́n ní sílé kan bá ń tò ọmọ àlè bẹ̀ ni ò tí ì dàgbà and i'm very sure pé ògùn gọlọmọ àlè tó wà nínú ilé. ìwọ lọmọ àlè ìwọ gọlọmọ àlè ìwọ lọmọ kú òun lẹ́yìn ilé tiẹ̀ ló wà ọmọ lásán ìkejì ajá rí bó ṣe rí ọmọ àlè lẹ́kan lẹ́kan ó ti wá tó dé báyìí èmi náà wá pàṣẹ fún ẹ pé gbogbo ọ̀rọ̀ ìtẹnulé yìí ó láti ṣèkẹ̀ tí mùmí bá kọjá ìyá ẹ̀ràn wá bí gbà lọ ni nínú ilé yìí jẹun ẹ̀ ó yá wọ́n ń jẹ lẹ́kàn fún un wọ́n yà kí ẹ̀ bọ́lẹ̀ o. mo kọ mi kọ <laughs> mọ nǹkan tí mo ṣe fún tí ò kì í fẹ́ rí mi látọ̀ bóyá kí n kúkú fi lélẹ̀ fún kí n máa padà lọ sọ́dọ̀ grandma i think no no no no no way you're going nowhere ọlámilẹ́kan ò lọ sí anywhere ilé bàbá ọmọ òkè ń bọ ọmọ lẹ́rù ilé bàbá ẹ̀ ló wà ibi ìbàlẹ̀ ló dẹ̀ máa wà títí títí títí tó máa fi dá dúró tó máa fi wà on your own ah ṣé bùnmi máa máa lé ó máa máa dẹ́rù bá ẹni ọmọ ọdún mélòó ni bùnmi ọjọ́ wo la bí bùnmi gan pàápàá ṣé bòmí ti kọjá ẹni tó máa dádùbúlẹ̀ tó máa báwí tó máa lù ni ìwọ kan ló ń fún láyọ̀ yọ. one big happy family ni wá ṣé ti yẹ bòmí ò lè wá yàwá kò lè tú wa ká tí wọ́n ti pín dádì wà láyé ni ah. ṣé mo máa ṣe gbogbo rọ́bìṣì tó ń ṣe yẹn ni ah. no o lọ sẹ́ni wẹ̀ bí ìbàyìí náà làjọ máa gbé tó bá yá àárẹ̀ àárọ̀. ológun ọdún kejì sọ yìí. lẹ́kọ̀ọ́ kí ló ṣe onímọ́tò. Hmm èmi àti um, Dámilá jọ fẹ́ jáde so òun fẹ́ jáde wá ní kí n kí n gbé òun lọ. àti Dámilá jọ fẹ́ jáde sẹ́ni kẹgbẹ́ ọ̀la àyà ti kí ẹ gan o o ti láyà gan o ta ló fún ìgbọ̀n ọlọ́tí mu tó yọ tó tó request for another cup òó oh, mi ò blame ẹ̀ náà olórí burúkú olóṣì má ṣàǹfààní tó fún wọn sí ẹ lóyún tí dáàdì mi fi rìn rẹgbẹrẹgbẹ tán fi ti oyún ọmọ àlè mọ́ ọ lọ́rùn òun ni mo blame now you this fool fún mi ní kí ọwọ́ ẹ̀ bọ̀ a hello fún mi ní kí ọwọ́ ẹ ṣé tí ẹ di ni màá fẹ́ kí mi ní kí. alẹ́ mi àti dámi làjọ ń jáde. fún mi ní kí ọwọ́ ẹjọ́ àti dámi làjọ ń jáde. kí ló ń ṣẹlẹ̀ ń bíbá kí ló fariwo what's going on here. mo tiẹ̀ ti start mọ́tò sílẹ̀ pé kó wọ́n ó dẹ̀ dédé jáde ló ní kí n bọ́ sílẹ̀ pé mo ṣe máa wà nínú mọ́tò. mo dẹ̀ ń ṣàlàyé fún pé àjọ ń jáde ni ó dẹ̀ ń ah, gbọ́ bòmí ń ah, gbọ́ bòmí kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló tún fa wàhálà láàárọ̀ yìí èmi ni mo sọ pé ká ọlámilẹ́kan kó gbé mi jáde ó mọ̀ pé mi mọ mọ́tò wà mo dẹ̀ níbì kan tí mò ń lọ tó òun ni mo ṣe ní kó wá sí ìsinmi lọ kí ló dé tó wá ń pariwo lé lórí kí ló tó gba kí lọ́wẹ́. sista mi ṣe fẹ́ gbọ́ lẹ́kàn lè gbóyin lọ sí anywhere tẹ́gbọ́n kan fẹ́ jáde ẹ pé tìmí lẹ́yìn kó gbóyin lọ ọbẹ̀ kẹ fẹsẹ̀ rìn ọ́ gbé cab i don't care bọ̀ lẹ́kàn ẹ̀ no. Ah, Bùnmi Bùnmi. Lámilẹ́kọ̀ọ́ asin kí ni nǹkan tó ṣẹlẹ̀ sọmọ ìgangan náà because I don't understand it kò tiẹ̀ fẹ́ mọ àwọn ẹ̀gbọ́n ẹ̀lẹ́gbọ̀n rárá ó kọ́ mọ máa sọ̀rọ̀ ṣakaṣakaṣaka ó kọ́ mọ máa gùn wá gàlégàlé nínú ilé. mi tiẹ̀ mọ ibi tó ti rí sítórì mi tó sọ fún mi nísìnyí tó dá. Ah. Ah, do you know it's okay máa rò ṣe ti gbọ́ it's okay ọmọ kékeré ló ń dà láàmú do you get it she's just being childish okay. No ṣètì gbọ́ ọmọ nǹkan má jẹ́ kí n stress ẹ mọ́ you just go back in bẹ́ẹ̀ um, yà máa ma, gbé taxify or something okay. What? All It's okay. Eh? It's okay. Eh? All right. ṣe láàlá yẹn ó le débi pé lójú àlàyé ó tún wá ní agbára tó pé tó mú mi tó mú mi tó mú mi bí ẹ̀rù ń bà mí bí mo ṣe wà yìí o kí nǹkan tá a rò kó má lọ bàyí tá a rò jẹun. kò sí nǹkan tá a rò tí ó bẹ̀rẹ̀ wọ́n ní kó ṣọpọ̀ ìgírí alánì alágọ̀ àti wípé àlá ń tó bá wà lọ́kàn èèyàn báyìí èèyàn máa ń lá láàrin nítorí pé wọ pẹ̀lú ọmọ yẹn ẹ̀rẹ́ ẹ̀ ń jà ìyẹn tó wà lọ́kàn ẹ̀ ń ló fà kò sí nǹkan kan. ẹ̀wò ẹ̀wò nǹkan kan ń sọ sí mi lọ́kàn. bíbá o. nígbà tí gbogbo ẹ̀ ti ń rí báyìí tó jẹ́ pé èmi àtọmọ yẹn à kì la bóyá kí n rọra finú lé yẹn lẹ̀ kí n rọra wábì kan tó tó jẹ́ lágbègbè bẹ́ẹ̀ kí n rọra máa dá wà ń bẹ́ẹ̀ jẹ́jẹ́ ni. kò sí ní tó jọ gbẹnusọ̀hún kí wọ́n fi bólẹ̀ ilé bàbá ẹ̀ ni ilé bàbá ọmọdé ni kì í bọ́mọ lẹ́rù mi tiẹ̀ mi rò pé ó mọ bó ṣe jẹ́nu ilé ẹ̀ ọkùnrin ni wọ́ dáúdù ni ẹ ọkùnrin ni ẹ àwọn tó tó sì ń bẹ tó ní ń bẹ ìjà wọn jẹjẹ àwọn ń lọ́ọ́lé ọkọ tiwọn nítòótọ́ bàbá ẹ̀ ló bí wọn àmọ́ àwọn ń lọ ilé ọmọ kì í ṣe bẹ̀rẹ̀ náà máa gbé títí ìwọ ni wọ́n máa wà bẹ́ẹ̀ àti pé eh, ilé orúkọ máa ń rolé ni o léèyàn bá múra takun ilé léèyàn tó o bá fi lè sọ sẹ̀bá ìgbẹ́ mo fẹ́ yẹra àti wọbẹ̀ adógun adọdẹ ìwọ́gbọ́n òní lè fẹ́ wọbẹ̀ mọ́ dúró ẹ̀ síbẹ̀ kò sí ní tó bá ṣe ẹ̀ ṣùtì gbọ́ kó dẹ̀ yẹ irú èròkérò mẹ́mí kan pàápàá tiẹ̀ ń bọ̀ nílé ẹ̀ ohun tó ń díjà àwọ̀ pẹ̀lú ọmọ òun lẹ̀ mú bá parí ẹ̀ fún yín ìrẹ́pọ̀ ni mo fẹ́ fún yín o ṣe ti gbọ́ ìyá wọn dẹ̀ dàbí ọ̀nà. ẹ jẹ́ kí n tètè ẹ jẹ́ kí n tètè máa lọ nítorí màmí náà ti fò. àdàbà ń gbọ́ gẹ́dẹ́ àdàbà ń gbọ́ gẹ́dẹ́ bí gbẹ́yẹlé ògùn gbọ́ mu. aládẹ́wọ̀n mi fa o wù mí láti fa wàhálà seriously jẹ́ kí n lọ bá wọn bọ̀ lẹ́kọ̀ọ́ yìí. kí ni. Ah, kò dẹ̀ ní báyìí mo fún ìbéèrè tó béèrè lọ́wọ́ mi yẹn kí ló dé tí mo fi wọ̀kan nínú yàrá tó wà nílé bàbá mi. kí ló ṣe lè kan lẹ̀kùn ṣé ó sọ pọlọ ní oníkọ́ọ̀tì mọ́ ni. o ti sick upstairs ẹ wo mi ò bẹ lẹ́jọ́ dúbẹ̀ tó wà ń bí. tó wà ń bọ̀. Ah. tó wà ń ni mo wá mú. ṣé o ṣàárẹ̀. ẹ ṣé o sọ pé mi ò wá òkè nìyẹn wọ́n mú bọ́dún sick upstairs o bá sick upstairs ó ní bàbá mi bá dúbẹ̀ nínú dájú mi. tó gbádùn tún bí mi ṣe mo gbádùn. ní dúbẹ̀ tó wà ń yára mi nǹkan tí mo fọ tí mo ṣẹ̀ṣẹ̀ tí mo lò ah ó dẹ̀ dé ó dẹ̀ ní ó fẹ́ wá mu o ní dúvé tiẹ̀ ni. mo ní bò ó dọ̀tí eléde mi fẹ́ lò ó dọ̀tí ò dẹ̀ lè fọ. fún mi ní dúvé. mú kó máa lọ. fún mi ní dúvé wẹ̀. kí ló ṣe yẹn. fún mi ní dúvé jọ. kí ló ṣe yẹn. mo gba etí ẹ tó bá tún sọ ògì má tún gbà mí. kí ló àà. Ah, ah. kí ṣẹlẹ̀. ṣé nǹkan mú ẹ ni. Ah, ẹ mọ sí dúvé tó wà nínú mi dọ̀tí ẹ̀rọ pé tí n bá lò mo máa ní nightmare àwọn ah. ọmọ ṣe ní kí n wá mú tọ̀dọ̀ lẹ́kọ̀ọ́ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dúàlè mọ́ mi lọ́wọ́ for what. búfẹ̀ tọ̀dọ̀ ẹ ti dọ̀tí o ò lè fọ́ àbí kókó fún àwọn wọ́ṣọ́ máa tó ń fọ aṣọ o ò lè ṣe yẹn o wá fẹ́ gba tọ̀dọ̀ nígbà tó bá gba tọ̀dọ̀ ẹ̀ kí ni kò fi bora. mo ṣe mi ò kẹ́ ó lè fàyè bora mu wọn. o stupid. ló ṣe gbá mi létí. ẹ ó gbá létí bumi bumi ó gbá létí bumi ó gbá lẹ́kọ̀ọ́ Ọlọ́run ẹjọ́ tó lọ lọ́wọ́. Má ṣe ni kí o ti yálé ẹ. Ọjà ọjà ọjà ọkọ̀ òṣì ọjà àti àti ẹlẹ́nu. Adúgbò kan wọn lọ́sẹ̀ síbẹ̀. Pẹ̀lú ọkọ̀ ìjọ torí Ọlọ́run mo ó kúrú pé mi ò fọ létí. Súnmọ́ ẹ̀. Ọ̀ bìdà níjọ́ tó Yes, ma'am. No, kò sí problem ma. O sure? Yes ma. Hmm? Okay. ṣeré? Mà síríọ̀sì. Àní kò kí kí n ti sọ̀rọ̀ ni ó máa ta mi ni. Ṣé ẹ ti rí tó ṣe lánàá yìí? ó wọ́ọ̀sì débi pé ẹ̀rù gan bèmí fúnra mi ẹ wo kọ́mọ ẹ má lọ pa mí dànù ó ṣe kó lọ poison mi o. mi rírú ẹ̀ láyé mi wọn dé poison ẹ̀ ẹbí tiẹ̀ ò ní tọwọ́ èèyàn bọ̀ kí ló ṣe ẹ̀ irunkéru pọ̀ jù fún ọ náà ọmọ yìí ọmọbìnrin ni obìnrin ni obìnrin ò lè ṣe kó má ṣe bí obìnrin àti wípé kó ìbọn wọn lára ẹ jọ ń gbé láti ilẹ̀ ọ̀sán gangan ló dé wá bá wọn díẹ̀díẹ̀ ni ìrẹ́pọ̀ yẹn ò lè wá ọlọ́run ò dẹ̀ dá wa dọ́gba aburú jura wa lọ bó ṣe ń wò wá yìí ó dà ìsàmbù ẹ̀ ń bèrè gangan lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ wọ̀ náà ló ti wà nílé yẹn láti jọjọ yìí tọ́ra kan ṣàdédé mọ́mọ́ kan dé lọ́sàn-án gan tán ló fẹ́ máa bá yín gbé ṣé ẹ máa ti sáré dọ̀rẹ́ náà ni. ọkùnrin nìyẹn o kò sí nǹkan kan o ò ń bẹ jàre nínú bẹ ó sì máa gbé ó máa rọ̀ lára tiẹ̀ ìwọ ọkùnrin nìyẹn ìwọ ló lórí ẹbí dáúdù nìyẹn olórí ẹbí bàbá bùkátà <laughs> ẹ ìfẹ́ rò kérò o má rèrò kérò tí wọ́n gangan bá ń rèrò kérò báyìí tó ń rò pé nìkan lè ṣe ẹ̀ omi ìgbé wọ̀nà tó bá yá wọ̀nà àfẹ́ rèrò kan láti pé kémi náà ṣe wọn. ọkùnrin balẹ̀ ti gbọ́. ó dà èmi ò ní pẹ́ gbéra ni kò ní tí wàá fi yàn tó yín létí ni wọ́n ti kò sí wàhálà. wọ́n ti fún wa ní owó oṣù. mọ́mí náà dẹ̀ ti ní kí wọ́n san gbogbo sálárì tó jẹ́ kán san fún màmí láti ìgbà tán ti kú wọn ló máa rẹ́dì láìpẹ́. ṣetán. díẹ̀ lélẹ́yìn mọ́. ṣetán ń lọ ń lọ ẹ ọmọbìnrin yẹn èèyàn ni ó ní kó sanwó fún màmá ẹ tó ti kú sọ́run tó túmọ̀ sí pé gbogbo owó yẹn ìwọ ló ní bí ó bá wá lọ kí ni gbogbo yẹn ṣe fẹ́ tó ẹ lọ́wọ́ tí bàbá yìí wà ń bẹ́ẹ̀ o hmm. ọ̀n ìpógun bàbá ẹ o tó lè ṣì máa kàn ẹ́ wọ́n wo tó fún mi ṣé bó o bá ti lọ tó sá fún wọn ṣé o máa rí eléyìí fún mi. ọkọ mi. sọ wípé òkú kì í farapamọ́ fún ẹni tó bá máa wẹ̀ fún what exactly are you hiding from me ìyá tó máa ń rí lójú àlá every time yìí kí ló wà láàrin yín méjèèjì. kò yé mi mi ò understand ó dàbí pé ó fẹ́ kí n ṣe òun ní oore kan ni mi ò dẹ̀ mọ̀nà tí mo fẹ́ gbé gbà ọmọ tó sọ pé kí n bóun ṣe fífọ̀ fún yìí mi mọ bí mo ṣe fẹ́ rí mi mọ bí mo ṣe fẹ́ lókè tẹ̀. Baby, hmm? mi ò understand nǹkan tó ń sọ at all. ok ok sori <clears throat> arábìnrin tó máa ń yọ sí mi lójú àlá mi nígbà tí mo fẹ́ lọ sí yunifásitì ó ti fìgbà kan help me. Okay. Then, um, after my university day ó support mi nígbà tí mo fẹ́ gẹ́tì visa lọ sí ìlú òyìnbó òun ló bá mi sáré sọ̀tún sáré sòsì nígbà tá a tún gẹ́tì visa tán nìyẹn kò sówó tí màá fi ra tíkẹ́ẹ̀tì that same woman yìí náà ló ń sáré kiri láì mẹyẹ tó ṣù mí láì rí mi rí láì mọ̀ mí títẹ́lẹ̀ òun náà ló bá mi gẹ́tì owó tí mo fi ra tíkẹ́ẹ̀tì mo fi travel kò ju bóyá bíi three to five months tí mo dé lu òyìnbó lọ ni mo gbọ́ pé arábìnrin yìí ti jáde láyé ah ó dùn mi ní she played a vital role in my success story mi mi wá mọ bí mo ṣe fẹ́ come across a oore tó fẹ́ kí n ṣòro ìyẹn ni òye mi. ọmọ tá a lè sọ̀rọ̀ ẹ̀yìn rẹ̀ mi ì rí rí mi báwo mo ṣe fẹ́ dààmú nínú ilé ìwé. ilé ilé gan-an. ó lé o ó o. so what's the way out? kò yé mi o. ṣe rí àwọn ọ̀rọ̀ tí pásítọ̀ sọ yẹn. ṣé kí n máa tán àfi bí gbà tó yẹ pé pásítọ̀ yẹn àjọ ń sùn àjọ máa ń lálàá tí mo máa ń lá ni ó ti kọ̀rẹ́tì hmm. jù ó jáná gan ni honestly My problem tí mo ní ni wípé ọmọ tí mi ò rírí tí mi ò mọ báwo ni mo ṣe fẹ́ dáhùn tí mo fẹ́ ṣe nǹkan tí màmá ẹni kì í ṣe báwo mo ṣe fẹ́ mọ̀. òótọ́ lọ̀rọ̀ yìí ṣùgbọ́n èmi ní ìgbàgbọ́ kan especially nínú pásítọ̀ yìí bó ṣe sọ ó ní ká fi àwẹ̀ àti àdúrà ni kó máa lò ó ní kó gbàwẹ̀ kó dẹ̀ gbàdúrà ó ní tó bá dẹ̀ ti ń gba àwẹ̀ yẹn tó bá ti ń gbàdúrà sọ́lọ́run máa sọ fọ́lọ́run pé ọlọ́run jọ jẹ́ kí n pàdé arákùnrin yìí mo nígbàgbọ́ pé kí o tó gba àwẹ̀ yẹn tán wàá rí pàdé arákùnrin yẹn. àmì o I pray so kó lọ́n jẹ́ kí n rìnà pàdé ẹ̀ o because ó ti sú mi o ó ti sú mi má ẹ̀ o. olúwa bá wa ṣe. ó ti sú mi o ah hey kí gbogbo ilé ìbáyọ̀ lọ kí gbogbo ilé ìbáyọ̀. I'm really running out of time. Okay, we kí n lọ gbé because I'm running late. No, no, no, no, no. jẹ́ kí n lọ wo Oh, ẹ bomi ti wo gbogbo inú ilé mo wá kí àwọn cars yìí um, ọlámilẹ́kọ̀ọ́ ń lọ sí jam center ó dẹ̀ ti rán létí. kí wàá ní ti ń pẹ̀lú yẹn kí ni assurance ẹni pé tó bá ṣe jam bó máa pass ẹ kàn ń stress ara yín ni and you ṣé mi ò ti sọ fẹ́ pé mi gbọ́dọ̀ rí ọwọ́ ẹ nínú káà kọ̀ọ̀kan tó wà nínú compound yìí ṣé ó jẹ́ ẹbí ó jẹ́ ogun bàbá ẹ ni abẹ́ òwò kọ́ mọ àlè ni ẹ. dúró kí ló dé tó fẹ́ rí tó fẹ́ ní respect fún anybody nínú ilé mọ́ àti èmi àtọ́lámilẹ́kan èwo ló ń ṣẹgbẹ́ nínú àwọn méjì kí ni problem ẹ̀ gan-an èèyàn lọ sí jam center ó fẹ́ lọ write exam ẹ̀ ó dẹ̀ ti late ó sọ pé ò fẹ́ ní nínú ká ṣé wọ́n lọ ní gbogbo ẹ̀ ni ṣé wọ́n lọ ra gbogbo ẹ̀ ni. ṣe fẹ́ gbọ́ mi ò wà hin fún nǹkan tẹ́ ń sọ yìí ṣé gbogbo káàkiri tẹ́ ń wá yẹn ọwọ́ mi ló wà èmi ni mo kó pamọ́ tó bá wọn kó n fẹ́ ṣe jump ó lè fẹsẹ̀ rìn lọ i don't care. okay um, eh, Emma, I, I would ju- I would just take a cab and rush because I'm I'm, I'm, I'm going sorry. late. ní gbogbo ọjọ́ ká àríyá ọ̀hún lè rẹ̀ ń bí wọ́n ń bárajà mọ́ ń parí ẹ̀ ọjọ́ kan náà tó o lè ṣe nǹkan fún ọ̀rọ̀ fún àfi owó owó ṣáájú ẹ ọ ọ lè ṣe fún lọ́fà ní girama ni mí wọ́n lè ṣe lọ́fẹ̀ẹ́. Ah. Ah, ah. <laughs> ọlọ́run ní pẹ̀tù online. <laughs> Oh, oh. kí ló ṣẹlẹ̀ lábẹ́kọ̀. <laughs> ọ̀sí mo lá anybody pa. It's a lie. Ọwọ́ ọlọ́run. Congratulations gbà síbẹ̀ gbẹ́rẹ́. ó yẹ kó Ah, yẹ. congratulations. thank you ma. oríire ah! honestly wow. Uh, what's happening? Oh, tí lè kàn ṣe ni. Eh, oh, result lè kàn ni. they're getting two. orí tí lè kàn ṣe ni ẹ ó yìn. ẹ mo jí ni. mo sọ pé lẹ́kàn ò ní brain tó lé ẹni tẹ́ pẹ́ ń tì bá rẹ̀ ọ ni. ìṣòro boost ẹ̀. wọ́n rí pé nǹkan tọmọ yìí ṣe ìjà ṣá. ìṣòro boost ẹ̀ kó ọ sọ ilé dá lóhùn náà o ti ń fún ah! àwọn mi àbí o ti ń ah! fún wọn o ti lára mark fún wọn o lè fún èmi o yìí dis fún. wọ́n mi. mo rò pé nǹkan ti gẹ̀ yìí sá. ó ti ya wèrè bú mi wàá rìgírẹ́tì kan tó ṣe yìí ẹja bó níre yọ kí lè lè kan gbogbo wa ṣe bó lè ó lè print mi ẹ ó lè print mi má wọrí ìjọba ti print sí ìwọ mu fún mi àtọ́jú ẹ̀ tó ti gbọ́ aṣọ àti rí oríire yẹn ó lè ti já jẹmọ́nú fún wa ah. Ah, ọmọ mi ẹ. mọ́mí ó yẹ ká celebrate. yes yes celebrate ah, wa. no no no mo kọ́kọ́ fẹ́ lọ sọ fún grandma náà. ọmọ <laughs> grandma ó máa sọ fún grandma gbogbo gbé drinks wákàtí kọ́kọ́ ṣàjọyọ̀ yẹ okay okay celebration time celebration time celebration time celebration time. ọmọdé méjì ń ṣeré wele wele lele ọmọ ìyá kì í yára. ó dẹ̀ sọ wípé mo fẹ́ lọ fi rìsọ́ọ̀tì hàn grandma bó dẹ̀ ṣe lọ nìyẹn àtìgbà yẹn láti gbọ́ nǹkan kan pa mọ́ àti pé nọ́mbà ẹ̀ títí títí kò lọ. Hmm. all right ìgbà tó wá rí bẹ́ẹ̀ kí ni àwọn ìgbésẹ̀ tí ẹ̀yin ti gbé. a ti wá káàkiri gbogbo ibi tá a mọ̀ then a ti lọ sí radio station. radio station ẹ ẹ dẹ report ni police station. ah mi sọ pé mọ́mí ti report ni police station. ah that's not good enough. yẹ kẹ́ ẹ dé police station. And then there is this question. Ṣé ẹ̀ẹ́dẹ̀ eh, notice àbíkẹ́ mọ̀gbọ́n pẹ̀lẹ́bí kan wọ́n jọ níbi awọ̀ bóyá tó mú wọn jọ ń jà bí nǹkan kankan? No, mi mi observe nǹkan báyìí rárá. Hmm. Òun àti anybody ò ní awọ̀. Ọlámilékan. Abẹ́tí mo gbọ́ pé òun àti àbúrò rẹ̀ ló wọ̀n láì. Bàbúrò ò tiẹ̀ láìkẹ́. ẹ <laughs> mọ̀ yẹn ò yẹn ò ní mínì kankan náà ẹ mọ̀ ìjà afẹ́ ni bùnmi kàn máa ń bàjà kò nẹnẹnẹ kò nítumọ̀ kankan kàn máa ń ba jàjà fẹ́nu lé ni ẹ mọ̀ ọmọ kékeré ni bùnmi náà kí ni nǹkan tó mọ̀ so gbogbo àwọn nǹkan tó máa ń ṣe nílé yẹn yẹn ò tó pé bóyá ẹgẹ́ tí nǹkan tí mò ń sọ kò lè lè tó pé bóyá ó máa rò pé bóyá òun fẹ́ àmọ́ ọlámìnìkan àbí òun fẹ́ kidnapper or something. No, no. It's okay. It's okay. Um, I know what to do. Okay. Tí wọ́n bá All right, sir. Ló máa to check back. Okay, sir. Be certain nobody. náà All right, sir. All right, there. Thank you, sir. Thank you very much. Thank you very much. Oṣé, yes. what a nice day. Yes, sir. Ọmọ bàbá ní bí yòrò. jogbo bí orógbó ilé aládùn tó bá dé kí jogbo bí orógbó jogbo kibaru, orógbó. Allahu Akbar Allahu Akbar ah rárá ọmọ yóò ṣe jòkó ara ẹ tutù báyìí ó tutù tàbí amọ ah àyíká ọkọ̀ ìbalẹ̀ nílé yìí ó jẹ kàtí tó ọdún fẹ́ gbé kan ojú ló yarí. Ah, gámà ẹ ṣe ń ṣe báyìí ṣé lẹ́kọ̀ọ́ ẹ̀ṣẹ̀ ń wá sọ́dọ̀ yìí ni ṣé ọmọ lè sọ fún ọmọ wá sọ́dọ̀ yìí kí sọ pé kó má lọ kó máa wẹ́yìn ẹ̀ wò ni. nígbà tí ilé kọjá gbére ọ̀dọ̀ mi póhùn bọ̀ ìjọ mélòó ló sọ fún ẹ póhùn fẹ́ ló lọ́dọ̀ mi. ẹ mọ̀ kó tó bá lọ ọ̀dọ̀ yìí pẹ̀lú ó ń lo two weeks ó ń lo a week so kò tẹ̀ gẹ́gẹ́ mi wẹ́yẹ̀ mo dẹ̀ mo dẹ̀ pa gbóyún agbóyún ò lọ mo pe tiẹ̀ náà ti ṣe tí mo dẹ̀. ó wá ti kú òru lẹ́yìn sí ọtọ́jọ́ mélòó ọmọ òkú ọ̀run ọmọ òkú ọ̀run ọmọ òkú ọ̀run ẹ wo ẹ wo n tèmi fẹ́ sọ tí mo fẹ́ sọ wípé kẹwọ́ ọmọ yẹn fún mi ló lè dá o òun ló lè fa ìfọ̀kànbalẹ̀ nínú ilé yìí o. kí wá ọ̀rọ̀ fún wá wá fún mi ni. ṣé mi mo jùlù ni. grandma grandma kí ló dé tẹ̀ ń pariwo tẹ̀ ń stress ara yín báyìí ṣáà méjèèjì tàdúró ṣáà kí n ṣọmọ yín ni ẹ̀dẹ̀ ń pariwo ọmọ mi o ọmọ mi o ọmọ mi ṣáà ṣọmọ yín nàbí àtó jọmọ yín. ẹgbà tẹ wá jọmọ mi ah, ṣé mi ò rí yín báyìí ẹ̀yin méjèèjì kan lẹ dúró tí mo rí ọlámilé kọdà. ṣé ṣé ọlámilé kọdà ṣe ọ̀pá wípé ọlámilé kọdà fílẹ̀ fún ìlọ ṣé tó yẹ kó ọmọdé méjì ń ṣeré wéléwélé léèlé ọmọ ìyá kìíyà ọmọ bàbá nígbà ohun tó wà nílẹ̀ kó tó gbé ọmọ ìyá kìíyà ọmọ bàbá nígbà ohun ohun tó wà lẹ́ òjòpin jogo bí òró jogo bí òrógbó ilé aládùn kò kíkan jogo bí òró jogo bí òrógbó ilé aládùn eh, ṣé ìbí ìyá ọkọ yín ló wá rìpọ́ọ̀tì mi fún wa ní station wọn bí báyìí wọ́n lọ́mọkùnrin tó jáde láti bí ọjọ́ mẹ́fà ẹ̀ ìwádìí ẹ̀ rárá ẹ̀ bèrè pé mo ló lọ ẹ̀ wá ẹ̀ bìkítà kí ló dé. ọ̀gá ọlọ́pàá orí ṣe sọ rárá o ṣe rí lóòótọ́ nílé kan ìdágbére fún mi pé òun fẹ́ lọ sọ́dọ̀ girama ó dẹ̀ kú léńjọ yẹn ó lọ lẹ́yìn bíi two or three hours tó ti lọ máa wò pé kí n tiẹ̀ wò bóyá ó ti dé ọ̀dọ̀ girama o mo ṣe pé aago ẹ̀ nìyẹn aago ẹ̀ ò lọ mo bá tún kí fóònù mọ́lẹ̀ mo tún pe aago girama aago girama náà ò lọ mo tún try ìtílé kan padà kò tún mo tún tún try nígbà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbà tí mo ti try ìtàn méjì tí ò lọ má wò kókè títí alẹ́ ó máa dé bí mo ṣe ń retí remú nìyẹn kó tó di pé wá dalẹ́ kò wọlé mi ì mọ́wọ́ mi mẹ́sẹ̀ o. ẹ àti wípé ẹ̀yin fúnra lára yín kí ni ìbáṣepọ̀ tó wà láàrin yín pẹ̀lú Lékan pẹ̀lú àwọn ọmọ yín méjì tán wà nínú ilé even wọ́n ní kan láàrin àwọn ọmọ yín yẹn pé kò tiẹ̀ fẹ́ rí mi ẹ̀ látàn kò fẹ́ rí mi ilé kan látàn rárá. tọ́lọ́n gbà wá lọ́wọ́ aláròkà ẹ wo ọ̀gá ọlọ́pàá kò rí wọ́n ṣe sọ ọ́ ṣarílẹ̀ kan mi ì mú gẹ́gẹ́ bí pé ó jẹ́ ọmọ ọkọ mi mo mú gẹ́gẹ́ bí ọmọ bíbí inú mi ni àgbà kan dẹ̀ ti délé wa mi ì kanra mọ́ tí mo tiẹ̀ máa ṣèṣì sọ pé mò ń ṣe bákan sí i lẹ́kàn tẹ̀lé ń wò yẹn pẹ̀lú àkọ́bí mi wọ́n rẹ́ gan méjèèjì ọ̀rọ̀ wọn wọ̀ dáadáa ẹni mọ̀ pé àwọn ẹ̀dá àárí bákan náà lóòótọ́ lòun àti bùnmi ọmọ mi náà gbá tara wọn. gbogbo àti kíní ìjẹ́ ń ṣẹlẹ̀ tó bá ti di pọ́n ti ní gbólóhùn àṣọ mi ni mo máa ń bá wí fún lẹ́kàn mo máa ń jẹ́ kó mọ̀ yìí pé òun ni bá lè lé wa nínú ilé wà yìí. àgbà tó dẹ̀ ti lọ mi ò mi ò rò pé bóyá ó lè rí anything sọ nípa mi pé bóyá mo ṣe bákan àbí èèyàn kan kanra mọ́nú ilé. ẹ má bínú lẹ́ẹ̀kan sí i nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé a máa ṣe àwọn ìwádìí tí a bá ti parí ìwádìí wa tán a máa pè é ìmọ̀ wá sọ́fíìsì wa padà ẹ ṣáà máa wá tí n bá pè yín. Ah, ah, kò sígbà tẹ pè mí tí mi ò dáhùn. ẹ̀mí dáhùn. ṣé rí ẹjọ́ tó yọ ọlọ́run náà fún yín rí. lẹ́kàn mo rí gẹ́gẹ́ bí ọmọ bíbí inú mi mi rí ní rí pé ó jẹ́ ọmọ ọkọ mi mi ìdẹ̀ ìyàwó mi ìyá sọ́tọ̀ pẹ̀lú àwọn ọmọ mi tó ti yẹ yín gbogbo àtẹ́bá ti pè mí mo ṣetán láti gbé yín ṣe ti gbọ́ ẹ ṣe gan. ohun burúkú a máa yọ ní ṣe hmm, búburú ni gbogbo ọjọ́ búburú ni gbogbo ọjọ́ ká máa ra gbàgbádà àmì ọ̀tá lọ́ha àríyá ọ̀run lè rẹ̀ ń bí wọ́n ń bára jà wọ́n ń parí ẹ̀ ọjọ́ kan náà làwa ẹ̀ ọjọ́ kan là ó lọ ọjọ́ gorí ọjọ́ ìgbà ń gorí ìgbà ọjọ́ kan náà làwa ẹ̀ ọjọ́ kan là lọ ọjọ́ gorí ọjọ́ ìgbà ń gorí ìgbà. mọ́mi kí ló ṣe mọ́mi kí ló dé kí ló ṣẹlẹ̀ tẹ́ fi já ìwọ̀nù ilé báyìí àyà mi ti já torí ẹ̀ mo ṣe sábọ̀tà. ọkọ mi ọlọ́mọ àjẹ́ kéèyàn má rí láburú ọlọ́mọ àjẹ́ kéèyàn tó máa kó báyàn ọlọ́mọ àjẹ́ kéèyàn ológun alákòóbá ẹ̀rí pa alákòóbá lọmọ yìí pọ́lísì sọmọ tí ń bọ̀ sí i ah. wọ́n ní jọmọ́ wá rìpọ́ọ̀tì wípé bùnmi ọmọ mi òun ló ń tírẹ́sì lẹ́kan ló jẹ́ kó sá kúrò lé kó lágbàtí lẹ́kan ti dénú lẹ́yìn bùnmi ló fún ní pírọ́blẹ́mù abiru wàhálà òlélẹ̀ kọ́ lọ́mọ jẹ́ kéèyàn rógun ẹ̀wọ̀n. ẹ eh, mọ́mì kí ló ṣẹlẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ ní kẹ́ ẹ sọ náà ọlọ́mọ yẹ kẹ́mi rógun ẹ̀wọ̀n. bẹ́ẹ̀ ló sọ bá ṣe máa máa sọ tó ní jẹ́ ká sọ nìyẹn ó mọ máa ṣẹnu bẹ́ẹ̀ ní pélé ayé ìkọlù bá wa kí ni problem ẹ̀ gan ah so èyàn ò lè correct ẹ mọ́ báyìí ah, ẹ wò mọ́mì ọlọ́run mà ní jẹ́ ká rógun ẹ̀wọ̀n ọlọ́run ní jẹ́ ká rógun alákòóbá ẹ wò ṣe rí àdúrà ní kẹ́ jẹ́ ká máa gbà ọ́ ipe bí ilé kan bó ṣe rọra fèsì ara ẹ̀rìn jáde kúrò nínú ilé kódà ìrora fèsì ara ẹ̀rìn wọnú ilé padà because ah, ọ̀rọ̀ ọlọ́pàá là ń sọ̀rọ̀ yìí ọlọ́run má jẹ́ ká rí dààmú eh? ẹ ẹ ládùn wàhálà tẹ ti ṣe lọ látàárọ̀ tó yẹ kẹ́ ra wọlé kẹ́ wá sí mi ẹ eh, ó ẹ eh, túndé sí ó tún bẹ̀rẹ̀ sí í gbé yín lẹ́mìí sókè. ẹ ń ṣàníkẹ́ tó àkẹ́fọ́ kan yín balẹ̀ torí mi mọ ibi tílé kan lọ tó bá dẹ̀ pè mí ní station mo rẹ́dì láti lọ mi ò lè mí mọ ibi tó lọ àtọ̀. Ah, ọ̀rẹ́ ti wá yé mi kó tó kó bá mi ọlọ́àfin ọ̀nà wọn bí mo ṣe máa ṣe ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀. ẹ ṣàfihàn yín lọ́kọ̀ọ́ bá mi. kó ṣe kó lọ́nà ẹ má dààmú sí lóúnjẹ mi ò mọ ibi tí lẹ́kàn lọ mi ò mọ kọ́kọ́ ń pa ẹ̀ o. ẹ bò tẹ dúró náà bùrú èmi kò sí nǹkan tí mo fẹ́ fi ẹ ṣe dúró náà dúró náà kí ni ọlámilẹ́kan rà ní ìgbà ẹ̀kọ́ tí ò sọ wọn kí ló dé tó kàn déédéé dislike ìbọ̀bọ̀ yẹn for no reason ẹ àdè máa máa bẹ sọ́bà ẹ̀ ó máa máa pariwo máa máa pariwo ò ní gbọ́. ẹ̀tọ́ tí èmi àtẹjọ ní nínú ilé yìí onílé kan tá à ń sọ̀rọ̀ ẹ̀ náà ní nínú ilé bẹ́ẹ̀ ni because ọmọ bàbá wa ni hmm. so kí ló wọ́n victimize ẹ̀ fún kí ló ní lára fún for for for for crying out loud. èmi àti lẹ́kàn jọ ní ẹ̀tọ́ kankan náà nínú ilé lẹ́kàn is a bastard. Bumi, lẹ́nu tiẹ̀ lẹ́kàn is a bastard. yes. Ah, ó dà kó sí wàhálà ṣáà ní sùúrù ṣáà ní sùúrù ní sùúrù fìrẹ lọ́kàn balẹ̀ ilé ayé yìí ò ṣeé dájẹ́ fìrẹ ní ọkàn balẹ̀ èmi tí mo jẹgbẹ gan mi ò jà lórí nǹkan kan mi ò mọ nǹkan tó ń fẹ́ tọlọ́run tí ì ṣe fẹ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ náà kí ló dé tó wáyé ayé báyà tọtọ yìí. ẹ̀yin ṣáà ní kẹsàn-án fún mọ́mísí kan fira wọn lọ́kàn balẹ̀ kọ́ má dara wọn láàmú lórí ọmọ kọ́mọ tí ò ń ṣọmọ wọn. yes mi rárá. ṣeré wẹ́lẹ́ wẹ́lẹ́ ọmọ ìyá kì í yá ọmọ bàbá mi bá ọ̀rọ̀ ìtọ́ni lára ọmọ ìyá kì í yá ọmọ bàbá mi bá ohun tó wà lẹ́ ohun tó pin tó gbòbí yòrò. Eh. Ah, ah. jogo bí owó ah. ilé aládùn kó eh, má dé kíkan jogo bí owó jogo bí orógbó ilé aládùn kó má dé kíkan ẹ ó rárá eh, mẹ́lá tí yorùbá pẹlẹpẹ gbọ́ òun wà ní agbẹ́rẹ́ ó máa gbọ́ tẹ̀wọ́ ajá ni o. kí ni nǹkan tó ń sọ tó dùn? fún ẹ ní two thousand naira kó fún mi ní five hundred naira change ó ní rárá pé mi ì fún ẹ lówó. kí lè bá mi sọ ẹ eh? lè fẹ́ ra card one five eh? ẹ dẹ̀ fún mi one five mo dẹ̀ fún yín card ẹ wá rí tẹ́lẹ̀ tiẹ̀ fẹ́ gba change five hundred five hundred wo lẹ fẹ́ gbà. Ah, nínú owó tó wà lọ́wọ́ ẹ̀ dáadáa náà. àbí tọ́lá owó tẹ̀lé lọ́wọ́ mi owó tí mo pa látàárọ̀ rẹ̀ six thousand naira gẹ́gẹ́ ló wà ń bẹ̀. kí ló dé tẹ̀yìn wọn ah. máa ń ṣe nǹkan báyìí ẹ tí mi ìbá nídìí credit mi ní yà lọ́dọ̀ ẹ̀ náà ẹni tí mo fẹ́ lọ bá mo ti ń try fóònù ẹ̀ kò sí kọ́kà lórí fóònù mi ni mo ṣe lo eh, opportunity láti ra káàdì lọ́d lọ́dọ̀ ẹ̀ báwo ló yín ṣe báyìí last two thousand naira tó kù lọ́wọ́ mi nìyẹn náà. a ti mọ irú yín jìbìtì lẹ́wọ́ lò lókè o jìbìtì lẹ́wọ́ lò lóko one five lẹ́gbẹ̀gbẹ̀ five hundred one two thousand lẹ́gbẹ̀gbẹ̀ a ti mọ irú yín ọdún tó kó sàtìkù white a ti mọ irú yín. ṣé white lèmi wọ̀ sórí tó mo ti já fọ́jú. àwítọ̀ sí ọyìn. ọ̀rọ̀ ìtọ́jú oh dà lọ́la o ah, wo ìwọ náà fún lówẹ̀. o gbọ́ tó gbọ́ fún mi lówó mi tí ebóun ni wèrè sọ yìí. kí fún yín lọ́wọ́ kí ni ah, wèrè tí wọ́n rí. Ah. ọ̀rọ̀ tán ló dà lọ́la. bí ṣe ṣó gbọ́n sí. ọ̀rọ̀ tán dà lọ́la. ìwọ náà tó bá gba ọ̀rọ̀ tán dà lọ́la wèrè kan ti mọ̀ pé ń gbáyàn kiri. George ó dàbí ìpẹ́ wà òkè òun ké òun ké ni nà àbí wèrè nílé ni tó nǹkan bí àgùkọ yẹn tó bá mọ̀rọ̀ dá sí òjẹ́ má dá sọ́wọ́ àbí kí ló ń ṣe lọ. a máa ti tó pẹ́ láyé doctor ní ó dà lọ́la mo wá rẹ o. má wọrí kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà mo yá fi ẹ̀fọ́ lọ má wọrí má wọrí mo yá fi ẹ̀fọ́ lọ sẹ́ má wọrí kò sí wàhálà sẹ́. <laughs> Ah, ah. àbí wọ́n kúkú lẹ́nu ẹ má pa ẹ má pa ẹ má pa àbí wẹ́rẹ́ ah, ẹ má pa o onídàámúyà ayé bàbá jẹ ẹ má pa ẹ fílẹ̀ ẹni tẹ́ mọ́ pa ẹ fílẹ̀ ṣẹ́ fẹ́ pa ní báyìí àbí wọ́n kúkú lẹ́nu ó yà wẹ̀rẹ̀ ẹ̀mí wúwo kúkú.

ìmọ̀ pé èèyàn báyìí nìyẹn nígbà tí mo wà nílé ayé mo rò pé mo fojú jọ ẹ́ tó máa bá mi tọ́ ọmọ mi àṣé èèyàn kí mi ìmọ̀ pé èèyàn burúkú èèyàn tí wọ́n ń dúró dè ní ẹ́ ọmọ òun ló tún wá nà ìwà gan wàá gbà kan tí wọ́n fojú ẹ̀ rí èèyàn kéèyàn ní èèyàn kéèyàn ní èèyàn burúkú Yeah, yeah, yeah, yeah. Mo ti rẹ̀ ní tí mo wá, mo ti rẹ̀ ní tí mo wá, mo ti rẹ̀ ní tí mo wá. Yeah? Yeah? Sorry, sorry. Mo ti rẹni tí mò ń wá. Mo ti rẹni tí mò ń wá. Ṣé um, ọmọ yẹn tí yà ń sọ̀rọ̀? Eh, ọmọ tí wọ́n ní pé kí n báwọn wá kí n help yẹn. Mo ti rí, mo ti rí. Ìbolo wa ti rí ìbolo wa. Eh, mo rí lójú àlá mi ni. Mo rí lójú àlá mi ni. Mo rí lójú àlá mi ni. Eh, náà má má jẹ́ kí n kú dẹ́kun. ọlọ́ má jẹ́ kí n kú dẹ́kun. èwo tún lè léyìí báyìí madam mi ò gbọ́ nǹkan kan mo ti pagbo láti fi jọ́ mẹ́ta kò lọ wọ́n á wò pé kí ló ṣẹlẹ̀ ìdí tí mo fún wa lọ sọ́fíìsì ẹ̀lì pé kí n ti ẹ̀yàwó wọn pé mo ti try láti pè wọ́n títí aago wọn ò lọ o ní sẹ́kítírì wa sọ fún mi pé ara wọn ò yá mo ní ara wọn ò yá báwo kí ló le tó bẹ̀rẹ̀ ní hospital náà wà ah, òun ló wá mú mi sáré gba hospital lọ gba tí mo dé hospital náà lẹ́yìn tó ti discharge yín nípa ẹ̀ ti wálé mo sọ pé lẹ́ni o màá ṣàtúndé bíbá kí n wo nǹkan tó ń ṣẹlẹ̀ onígbígbó ah, yìí lágbára kí ló dé. bá a ṣe rí nìyẹn o hospital la wà láti jọyọ ó ti ń lọ bí one month nsìn. Ah. gbà táwọn dókítà tán ti sa gbogbo agbára wọn omi ní ẹ̀jẹ̀ ni kò sí kan tó ń ṣe fún wọn tán wọn bá ní ká máa gbé lọ ká lọ tẹsẹ̀ léèbọ̀ kò dẹ̀ síbi tẹ́mi mọ̀ sára ajá kan náà ṣe fún wọn yìí. Ah, yémi o. torí tó ń gbó bí ajá yìí ẹ̀ rí i pé ó lágbára. Ah, yémi o bó mo mọ̀ yémi o. Ah, ẹ wo madam ẹ má tẹ́wọ́ kó bolẹ̀ mọ́ o èyí náà máa pariwo ara yín síta ṣe rírun kan báyìí kò ṣe fi sí kọ̀rọ̀ bò ó torí pé àìsàn bẹ ṣé ń wo yẹn ó ní pariwo mi síta kí n fi ẹ́ lẹ̀ pa mí mọ́ra kí n pẹ́ àní wàrà tì lágbára ọlọ́run ẹnì kankan ló wò ní pẹ̀dí o tọ́lọ̀ balẹ̀ ti ṣẹ́ni kò ní gbérí mọ́nú ayé wa àmọ́ ẹ̀yin pariwo ẹ̀rẹ́ èèyàn tó máa mú yín jáde bó jẹ́lé aláàfáà ni bó jẹ́ wòlíì ni bó jẹ́lé adáhùn ṣe ni ẹ̀rẹ́ èèyàn tó máa ràn yín lọ́wọ́ àmọ́ ká wá gbé wọn kalẹ̀ sílé báyìí kò ń ṣe nǹkan tó bójú mu. kò tẹ̀ sí sáfù mu ọbìkan lè bá mú yín lọ àmọ́ bó ṣe ń gbò yìí ah, bí ìgbà kan fi akọ ajá kan fi ṣiṣẹ́ sí wọn ni. kò dùn mí mi náà nú madam tó bá tiẹ̀ níbi tẹ́ ẹ mú ẹ sọ fún mi màá kúkú lọ. èmi ò mọ ibì kankan èmi náà ò ń tọ́jú bolé àmọ́ tẹ bá sọ fáwọn èèyàn eré èèyàn mú yín jáde àní lílá burú eléyìí pọ̀ jù. nǹkan tí òun try láti sọ fún mi ń sìn ni wípé wèrè tí o rí lọ́jọ́ yẹn tí ò nà bí ẹni máa kú yẹn òun ni same person tí òun wá báyìí. ìyàwó mi òun ni o òun ṣé o mọ̀ pé àìmọ̀kànmọ̀kàn ló ṣe mí lọ́jọ́ yẹn tí mo fi lò nílùkulù àti pé inú tó ń bí mi lọ́jọ́ yẹn tó bá jẹ́ pé any other person náà ni o máa bínú ju bí mo ṣe bínú yẹn lọ nǹkan tó jẹ́ kí mi lù nílùkulù nìyẹn láì mọ̀ pé ẹni tí mò ń wá látijọ́ yìí nìyẹn. kí wàá ní way out báyìí kí la fẹ́ ṣe báwo la ṣe fẹ́ rí i way out yẹn gangan ni mò ń fọgbọ́gbọ́n rò sìn nǹkan tí mò ń rò nìyẹn mò ń wò wípé bóyá kí n lọ sí èkó kí n wá lọ sí exact ibi tí kinní yẹn ti ṣẹlẹ̀ gangan kí n lọ ṣe findings lọ́wọ́ àwọn èèyàn tí n bá rí mbẹ̀ pé níbo ni wèrè yẹn máa ń jẹ sí láti bẹ̀ lọ bóyá wọ́n lè mọ èlé ẹ̀ ṣé you understand a lè locate ẹ from there. bèrè ilé ṣé wèrè máa ń nílé ni. at least wọ́n bá ti mọ̀ wọ́n lè mọ rúùtù ẹ̀ kan mọ fámìlì ẹ̀ ó ti yẹ ń sìn. Eh, eh, eh, good idea ẹ̀bọ̀ a ní láti ṣe kíákíá kíákíá. yeah yeah we need to act fast yes. we need to act fast torí ó dàbí pé ọlọ́run ti ń ṣe ọ̀nà àti gẹ̀ẹ́fẹ̀ gan-an ní báyìí. àwọn abẹ́rẹ́ wò ni tó bá mú bí ẹ bí ẹ wọnú àbínú. ṣé ah! láì ṣe normal person wéèrè. ọ̀hún oh, dààmú ti gbọ́ ah! tó bá rí nǹkan tó ṣe lọ́jọ́ yẹn tó bá jẹ́ ọ̀nà ò máa bínú ó máa bínú. Ah! máa ma ma ma ma wèrè kiri èèyàn máa ma níbo ni wèrè níbo làdúgbò wèrè tí wọn ní rí pé èèyàn náà ti ń ya wèrè bọ̀ díẹ̀díẹ̀ ẹ bò ní wèrè níbo làdúgbò wèrè wèrè. mọ́mì mọ́mì ah, ah, ah, mo wọn ọjà wọn àbí inú ẹ́sẹ̀tì tún ń gbé kankan láwọn. bí ẹni at least tá a bá fún adé bọ́ọ̀tàn nìyẹn yẹ ká dé mi ojú náà wọn. àpò òde a máa bá màmá lé. a máa bá wọn lé mama ò kí ń jáde a máa bá wọn lé. bẹ́ẹ̀ tẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ ló ń pa. náà lè máa. ẹ wá sáwọn lélẹ́yìn yá. ọ̀dọ́ yìí náà ni mò lọ màá ọmọ ń kó ìyọ̀dọ̀ wa láti jẹun náà ń fẹ́ rí kódà ọmọ yìnbọn lálẹ́ kan náà fẹ́ rí. àwọn ilé kan mo fẹ́ rí. ó ti yàgò ẹ́ ilé kan yàgò ẹ ẹ ibo ló wà. ibẹ̀ ni mo fẹ́ kọ́. ẹ ní sùúrù ọyá ẹ wá wọ mọ́tò ṣé bẹ́ẹ̀ mọ náà ọjà tó wà. ó yẹ ẹ wọlé ẹ wọlé ẹ wọlé. mọ́tò yóò lè yà. ó máa yá máa ẹ wo ẹsẹ̀ yá ju mọ́tò lára ló fà bọ̀. ẹ ní ìdàtí stress ara yìí ọjà kẹ ẹ ò dáràn. sáà máa rí báàsì ni. ọmọ ní ìbọ́kùn ọmọ ní abídẹ ọmọ ẹni oye ní bẹ̀bẹ̀rẹ̀ dákúnlẹ̀ kẹ̀sídẹ̀ ọmọ ẹlòmíì. ó ti sìnìyànmọ̀ sìnìyànmọ̀ ikú ọ̀dà aṣọ oníbùjẹ́ mọ̀ sìnìyànmọ̀ sìnìyànmọ̀ àrùn ọ̀dà aṣọ oníbùjẹ́ mọ̀ sìnìyànmọ̀ sìnìyànmọ̀ kúrò pẹ̀sẹ̀ ikú sí ọmọ àrùn sí ọmọ ẹkú àpèrè ìyá wa ẹ kú ọ̀rọ̀ mọ́ ẹ dákun ìyá àti bàbá tó bí ọmọ yìí ń kọ́ rímbo lọ́wọ́. Hmm. má ti jẹ́ lọ́run mo pè é ẹjọ́ ah. tó ti pẹ́ bàbá ẹ̀ náà kò pẹ́ kò pẹ́ ní ìfilẹ̀ ṣàṣọ̀bùrà. Ah. ìyá wa ẹ mọ̀ níṣẹ́ tó pọ̀ láti ṣe lórí ọmọ hmm. yìí. bàbá léegun ni èsì tí ó fàárọ̀ jù kò sí ohun tẹ́ ní kí n ṣe nípa ọmọ ìtí mi ò ní ṣe ah, kò ṣáà ti gbádùn. torí bá a rí gún a lè ṣẹ́bọ̀ bá a sì rákàlà a lè ṣòro bá a rí tẹ̀ǹtẹ̀rẹ̀ gún ayé ò lè gún régé o àmọ́ yóò gbádùn yóò gbádùn ẹ̀rí ti ń sùn báwọn. ó fẹ́ sùn nìyẹn. Ah, ìbá ìtẹ̀bá jọ ń fojú ara wa rí ni. máa fi ń pàlọ́ ẹnu ẹnu ẹ̀pọ́ máa mà dé o ọmọ Elédùmarè ẹnu ẹnu la fi ń pàlọ́ kúrò pẹ̀sẹ̀ tẹ̀lárò kò dá fún Ọ̀rúnmìlà èyí tí ó tó kó làwà lébi ọbẹ̀ rẹ́kẹ́ ńṣe tẹ̀lárò kù tèmítọ́nù ṣàmójẹ gbòrógbó ló kù tẹ̀lárò kù èyí tó kù òun ní kí fáwọ́bá mi ṣe délẹ̀ délẹ̀ o. aláwẹ̀ kí ló kọ rẹ kírípà kẹkọọ wò mí ó kọ rẹ ó kọ ó kọ ó kọ. kàn dorí kodò níbi aago títánì rẹ̀ ti já. Ìṣe ò tán. tó kù nìbọn rónù. iná ta gbọ́rọ́gbọ́rọ́ jákó ọ̀run níta gbọ́rọ́gbọ́rọ́ kàrún ádìọ́mọ kan lè irú màlẹ́ wọ́n ń ṣàwọ lọ sódò àwọn òrìmọ̀gùn wọ́n ń lọ rè é wẹ̀rí yọlú orí wọn wẹ̀ bẹ́ẹ̀ ni ògbó orí wọn wẹ̀ bẹ́ẹ̀ ni òótọ́. ìgálà ló fà pàdé ṣẹ́ṣẹ́ ó wà bìbí ṣẹ́ṣẹ́ sórí adéwọ̀n Ọ̀rúnmìlà bàbá lọ́rùn ìwẹ̀rí olú ló dá àwọn ìrìnmọ̀ ògún orí awọ́wẹ̀ orí dorí ogbó orí awọ́wẹ̀ orí dorí ató orí awọ́wẹ̀ àwẹ̀ kúkú yọ kàkà òfurú orí awọ́wẹ̀ àwẹ̀ lówó màní òṣìlú kékeré. òfò ekete o igboriri rere ń tẹ̀gbọ́ o ó o. Oya òṣì ti rékété báwọn kábọ̀ ẹ̀. Oya bẹ́sẹ̀ bá wọlé ìkejì tẹ̀lé ah, Ara ti dára àgbà. ẹ̀yìn mi ti gan. máa ta kẹ́jẹ́kẹ́jẹ́ ń bẹ̀ ń máa wo broken bottle ẹ mọ̀ bọ̀ bí ààrẹ ẹ̀bì kalẹ̀ yìí. rírà bàbá. síbẹ̀ rí i pé ara rẹ̀ ti ń balẹ̀ ju ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ. bẹ́ẹ̀ ni bàbá ṣe rí ó kọjá ó balẹ̀ ara ẹ̀ ti ya ju ti tẹ́lẹ̀ ìbàdàn mi ló wà èmi mímọ bó ṣe ṣe tẹ́lẹ̀ ó ti gbádùn ẹ ṣe bàbá iṣẹ́ tọ́lọ́run ti parí òun lọ́lọ́run máa máa taari ẹ̀ sọ́dọ̀ yìí ẹ̀ ní ṣé tì. àṣà èmi ni èmi jáyẹn kó ọ̀pẹ àwọn olókèrè ifá tí ń bẹ nínú mi ò kéré èmi bàbá kúkúrú ò ṣe é jí gbé bẹ́ẹ̀ ni. ẹ ṣeun <laughs> ẹ ṣe bàbá hmm. àmọ́ ẹ má rí mi bí ẹni pé mi mọ nǹkan tẹ́ ẹ ṣe o tàbí nǹkan yín ṣe yín o ó máa kú síbi kan bàbá hmm. ọmọ yẹn láti jọ yẹn kó lanu sọ kó báyìí hmm. gbogbo tá à ń bá sọ kó tiẹ̀ fèsì ń wò bí ọ̀bọ̀ báyìí. ẹ kú àkíyèsí àkíyèsí lògùn ejò kò lè sọ̀rọ̀ báhùn kò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àmọ́ ó lẹ́nìkan tó gbọ́dọ̀ fojú rí kó tó di kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó sì kù síbì kan ibi tó kù sí gangan ni wọ́n pè ní ṣùgbọ́n. ó lẹ́nìkan hmm. tó gbọ́dọ̀ fojú rí. ayọ̀ a lé èèyàn ń kọ̀kọ̀. ẹ̀yin lẹ́rù bẹ́ẹ̀ ọ̀rọ̀ ṣe é sọ ní fìtílà àfi tí iná bá kú pátápátá òun sọ̀rọ̀ mi yé yín ìyá wa. ọ̀rọ̀ ṣe é sọ ní fìtílà hmm. àfi bí iná bá kú. bí iná bá kú. Ah! Ah! wọ́n wọ́n fẹ́ fẹ́ o tù wọ́n. ẹ ká sọ mọ ẹ ká sọ. bọ́ madam mo rò pé ara wọn ti bẹ́tà jù báyìí lọ ni ṣé ó tún pọ̀ sí ni wọn ò fi bẹ́ẹ̀ ta kankan. ẹ bọ bí wàá kọ́ ló yẹ kẹ́ gbé wọn wá náà ṣe bóyá dẹ̀ gbé wọn tẹsẹ̀ lé bọ̀ ẹ bàbí yóò kílẹ̀ gbé wọn wá báyìí fún. ẹ wo madam ẹsẹ̀ lẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan gbogbo ibi tá a lọ wọ́n ní pé àṣírí kan wà láàárín ẹ̀yìn méjì wọn náà fi tẹ bá jẹ́wọ́ kára wọn tó lè yà. èmi bẹ́ẹ̀ ni. irú àṣírí wo ló fẹ́ wà láàrin èmi àti lọ́ọ̀yà lọ́ọ̀yà ọkọ mi ah. Ah. kò yẹ kó wá gbọ́n wá síbí báyìí náà ah. àbí kí ni gbogbo nǹkan tó wá ń bá mi sọ èèyàn jẹ́ lọ́ọ̀yà ọkọ mi ó ti wá mi pé àṣírí kan wà láàrin wa. bẹ́ẹ̀ ni tán bá rí wọn lè sọ ẹjọ́ ìṣàánú mi má jẹ́ ìṣùpọ̀ sàn. àbí ẹ̀yin ọmọ ẹ̀ rí mi báyìí. ìṣàánú mi. wọ́n ní pẹ́pẹ́sẹ́ ẹ̀yàn wá gbé ọmọ bọ̀ bí báyìí wọ́n máa yẹ ó yẹ kó gbọ́kọ̀ ẹlẹ́bi kankan lọ tọ́jú ẹ̀ nínú àwọn àbí kí ni gbogbo nọ́ńsẹ̀sì yìí. fún náà wo bá ṣe ń bàbọ̀ láti primary school títí dé secondary school àti títí dé university you are the only option I have please gbogbo bíi ti bá dé wọ́n ní mi àtọkọ mi kọ́kọ́ ò jẹ́ wa lọ́mọ wọn dàbí ti bá fi ọkọ mi lẹ́kí lọ fẹ́yàn mi tó ṣàánú fún mi. listen to yourself kí mi àti ẹjọ́ máa náṣepọ̀ wọn wà lórí bímọ fọkọ ẹ hell oh, no Please. lè work tọ́lá yẹn máa backfire nǹkan bó ló fẹ́ kí n fojú sí. backfire please you are the only option I have please okùn ẹ̀wọ̀n ló fẹ́ fi sí mi lọ́rùn yẹn it's not good. please. kò lè work out na tó bá backfire kan gbọ́dọ̀ bẹ́ẹ̀ kí n fojú sí kí n bẹ́ẹ̀ kí n ṣe. Ewo, please help me. I'm in fire. Oh. <laughs> Forget I'm fresh. I'm going through a lot. <laughs> Hello. Tí n bá ṣe bèbí ẹ̀wọ̀n báyìí ni mo ti rìn. Wọ́n máa gbàgbé mi síwájú. No, Apple, please help me. You're the only option I have. Please. No. <laughs> What? Ọ̀rọ̀ tó torí ẹ̀ pè mí gan-an ò tí sọ. She ṣé nǹkan tó fẹ́ ni tí mo máa ti sọ i'm coming back. are you sure. ṣé ó mọ̀ I'm ọkọ ti bímọ síta ọmọkùnrin ni ọlámilẹ́kan lórúkọ ọmọ yẹn jẹ́ yes. sorry i didn't get <laughs> tell me you're joking. Ah, i'm not joking. Huh? ọkọ ẹ lọ bá mi lọ́fíìsì láàárọ̀ ni ó jẹ́ pé ní pé òun fẹ́ adjust wọn fẹ́ adjust nílé wọn ok ó lè tún jẹ́wọ́ fún mi pé òun ti bímọ síta fúnra rẹ̀ ló fẹ́ lára ẹ̀ sọ ní nǹkan tí wọ́n fúnra lára ẹ̀ ò mọ̀ sí ó ti adjust wílẹ̀ principal share will ọkọ ẹ̀ ọmọ yẹn lónìí. <laughs> Tommy, you're joking. <laughs> I trust my husband. Kò I trust him. No, just tell me you're joking. I'm not joking. Ọkọ mi bímọ síta. Yes. Ṣé bó mọ mi? Bí my profession. Màá rògbò wò ni tó bá yẹ pé torí ìtẹ̀ kan dé. Lórí ah! owó tèmi ti bàjẹ́. Ọkọ mi ti bímọ síta. Calm down. I Ẹ̀mi ní ọ̀dọ́ tèmi ti calm down. Ọkọ mi ó bímọ síta. Ah! Torí bóyá owó tèmi ti bàjẹ́. Eh! Ọkọ mi bímọ síta. Um, see, take it. Wait, wait, wait. Can you listen to me? Can you listen to me? Well, calm down. Calm down. Mm fọkàn yín balẹ̀ iṣẹ́ ò ṣe òye yín ẹ fọkàn yín balẹ̀ torí mo ti di gúdúgúdú bàbá ké o sẹ́nu kọ̀ǹgọ́jọ́ bẹ́ẹ̀ oògùn èmi ọ̀gbẹ́nu sókè fóògùn mo lògùn tánu mi ò wálẹ̀ ṣé ẹ ríbi tá a dé yìí ojú ọlọ́mọ ò tó ni ẹ ti porúkọ rẹ̀ náà. ìgbà yìí lọ́la. ìgbà yìí lọ́la tó ó yá igbó biribiri òkùnkùn birimu birimu adíáfúkọwé tí í ṣàwọn wọn lóde ọ̀run wọn ní bá a bá pòkú ni àlàyé bi dáhùn bí n ni bo é lé ní bó bá jẹ́ mi ó mo pè é bo bó bá jẹ́ mi ó dàkútàn jẹ́mọ̀jẹ́mọ̀ bí n bá fi pè é lẹ́kẹta bó bá jẹ́ mi ó dà láàmú tí ń jẹ lẹ́bàá ògiri bẹ́ẹ̀ ni a ní tí kòbó ìbáké gbogbo ọmọ kéékèèké wọ́n gbòdì ọ̀run lọ bí èrìgì ọ̀run bá tẹ̀ gbogbo àgbààgbà bẹ̀ wọ́n máa gbòdì ọ̀run lọ ní ìgbà yìí lọ́lá mo fẹ́ pè é lẹ́lẹ́kìndí o bó o bá kọ̀ tó o dá mi lóhùn o dewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ìgbà yìí lọ́lọ́ tọ́ alákọ̀ọ́kọ́ rẹ nu ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ bó o bá dá mi lóhùn o dàgùtàn jẹmọ̀jẹmọ̀ ìgbà yìí lọ́lọ́ ẹlẹ́ẹ̀kẹta rẹ rẹ o torí ìràwé ìdájọ́ ọlẹ̀ kó sẹ́nà ìgbà yìí lọ́lọ́ mo sọ fún yín kò gbọ́dọ̀ má jẹ́ torí tatiwere ntẹ̀kútẹ́ ilé àsùnpadà dàbá yìí ti gé àjà ìyá mi ọ ní kúkú ìbọn ọ ní kúkú àdá ọbẹ̀ ayé tẹ́ fi gun rèé bẹ́ẹ̀ ni ẹ lọ ṣe ẹ é sojú ẹ gún ibi ó bá wùn yín ni ẹ fi gún lára rẹ̀ iṣẹ́ ò dáhùn iná ò mọ. Tọ́pẹ́ ó ti pẹ́ kó o tó pè mí náà kí ló eh, ṣẹlẹ̀ báyìí. má bínú yóò mọ tó ṣẹlẹ̀ hmm. ọ̀rọ̀ ara mi ti sú mi báyìí o. kí ló dé. fún ọ̀pọ̀ ọmọ yẹn ti wọlé wá ṣáá lẹ́ẹ̀kan ti wọlé mo á wò pé kí ni mo fẹ́ ṣe ó mo ṣe sọ pé at least ó ṣàyẹ kí n lè fi ọ̀rọ̀ ayé mi kí n fi òun ẹ̀ ó mọ pé wọ́n nìkan náà mo ní. Tọ́pẹ́ àgbà ẹ máa máa ṣòro bí èwe. bí báwo. ah wait ṣé orí ilé ayé yìí ohun tó bá tọ́ láti ṣe at any point in time lèèyàn ń ṣe ẹni tó bá ní ká má jẹun èèyàn ń kọ́ tiẹ̀ bó jẹ́ nìyí. ẹbí báwo. good let me tell you one wàá gbé ìgbésẹ̀ tó nípọn wàá fi you know bí bí kí nǹkan wà níwájú mọ́tò yìí nísìn kó máa dí mi lọ́wọ́ ìtìsídà kí n clear ìdànù ọ̀ kí n gbà anyhow tèmi lè fi kọjá ní máa fi kọjá náà so ohun tí mò ń sọ yẹn ó yẹ kó ti yẹ àgbàlagbà ni ẹ. kíkó mi tí you understand ẹ. ẹ ẹ kò yé mi la fún mi. gbé ìgbésẹ̀ ìtìsídà date ọ̀rọ̀ ẹni wọn tó fi lè kúrò lọ́dọ̀ ẹ̀ tí n tó ń sọ bá yé mi wípé n tó bá máa díyàn lọ́wọ́ tó ní jẹ́ kéèyàn rọ́nà lọ kéèyàn clear dà. oh you clear it. owó bí ọkọ̀ mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ sí i. lórí kíni. mi ì sùn lójú mi ì lè sùn. lórí ọ̀rọ̀ yìí. ìṣòro tèmi sọ yẹn ni kí wọ́n lọ ṣe tó bá ti ṣe yẹn fún gbogbo ọ̀hún dẹ́yìn. wọn ò ní rí trace ẹ̀ ọlọ́run ní bàbá ń gbé mo trust yẹ ọlọ́run ní ìgbésẹ̀. <laughs> God bless you. yes ó tún kù ó kù o yes ó kù èmi mo ya ọlámilẹ́kan ìlú wèrè bẹ́ẹ̀ ni <laughs> ìwọ ló ya lẹ́kan wèrè ah. ló pa mí lọ́mọ ló tún yọ ọmọ ọmọ mi wèrè ah, ẹjọ́ ń bẹ lọ́rùn àwísùn mọ́mí ẹ ti rí nǹkan kan ẹ má ti rí nǹkan kan o ẹ ti rí nǹkan ah ah yàrá yẹ yín sàjà máa lọ bàbá délé. yà lọ́nà fún ọ o. oúnjẹ ìjọ ìṣọ́nà ń fà. Mẹ́ta jọ àkàdá. I want to say a big thank you nítorí ká dúpẹ́ oore ká dúpẹ́ lọ́wọ́ yín because if not for your intervention maybe mo ṣì máa wà ní inú oko tí wọ́n ti yọ mí kúrò but thank God that um, you came you came on board on time and then here I am so tí n bá ń dúpẹ́ láti èní títí dọ̀la ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. ẹ ṣe ẹ kú ẹ kú àdúrótì ẹ kú àbẹ̀wò. ló ah, mention. thank you so much. sori yóò bá ní òòrè lóore wọn tọ Ọlámilékan. ẹ kú kalẹ̀. yes ma. ẹ ṣe. yes ma. Ah, eh, ọ̀rọ̀ náà là ń sọ tí ẹ bá wa lẹ́nu ẹ̀ yorùbá ní òòrè báyìí òun lórí ń wọ́tọ̀ tèmi ò bá ṣe ó ṣeé ṣe kí ẹlòmíín ṣe òòrè fún ọlámilékan mọ́sù kò sí kọ̀sùn mi láti má ṣe torí pé mọ́mì ẹ̀ gangan ti ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ayé mi fúnra lára mi kí ló wá dé tí mi ò fi ní jẹ́ pé òkú ọ̀run kí ló dé tó kú ọ̀run máa rán mi níṣẹ́ tí mi ò ní jẹ ká ní mo mọ ibi tí mo lè wá sí ni màá ti jẹ before now but àsìkò àtìgbà tọ́lọ́run sọ wípé a máa ríra màá dẹ̀ jíṣẹ́ tí wọ́n rán mi náà ni mo jẹ́ ẹ má dúpẹ́ lọ́wọ́ mi o ẹ dúpẹ́ lọ́wọ́ màmá lẹ́kàn tó ti dolóògbé kẹ́ẹ̀dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. èyí mà jẹ́ ẹni tó mọ̀ ni ọ̀pọ̀ èèyàn láṣọre fún tí ò mọ̀ ìyẹn náà ṣe máa ń sọ wípé kọ́lọ̀ jẹ́ aṣọre fẹ́ni tó mọ̀ èyí mọ̀ ni bàbá mi bẹ́ẹ̀ ìṣe wa mọ̀ yẹn tẹ́ wá mú gbogbo ìṣòro ayé mi tẹ́ ẹ bá mi sọ di pẹ̀tẹ́lẹ̀ ní agbára ọlọ́run ìṣòro kéré ó tóbi kò ní tọ́ sí i. àmín àmín àmín àmín àmín. láfikún ọ̀rọ̀ mi mi lè sọ bóyá ọlámilẹ́kan lè anything financially kó má hesitate láti wá bá mi. that's so thoughtful of you and um, mo really appreciate but. Mm Trust me, from from the look of things, <laughs> I don't think I'm going to be needing any help. <laughs> Ọlọ́run ti your ti yanjú ó so so I'm fine you you you're a part of the family already. Okun tó lówó àti ṣẹ́kù ní gborí mi. Àtún eh, ní rí dààmú mọ́, àní rà padà sí àbúrò mọ́. Ẹ ṣe gan, ẹ jẹ́ kémi tètè máa wá. Ah. Irọ́ o mi rò pé ṣàkíyèsí ọwọ́ ibi tí mo gbà wọlé. mo rí i pé kitchen lẹ ti ń bọ̀. mo ti ń gbọ́ aroma irú àwọn àgbàlagbà <laughs> yẹn mo ti ń gbọ́. báwo ti máa ń pòpọ̀ ní tiwọn ni. ọjọ́ kan ìgbà. bàbá. ẹ wá ẹ wá ẹ wá ẹ wá ẹ lè wọlé. kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ jẹ́rìí omi tuntun ti rú ẹja tó new tó fresh ó dẹ̀ ti wọnú ẹ̀. Ah, mi ò understand ọ̀rọ̀ òye mi. ẹ ṣe mo máa lọ gba permission lọ́wọ́ ọ̀gá kó ló di pé ẹ rí permission lọ́wọ́ ọ̀gá kémi tó wọnú lé ṣé o no ṣé o mọ nǹkan tó ń sọ ṣá ṣé tí wọ́n bá rọ́yàn ní ṣerú ṣé kò yẹ kéèyàn fi tọmọ jẹ ni tìmílẹ́yìn láti ọdún tí èmi àti ẹ ti jọ ń gbé nínú ilé wá sọ pé o fẹ́ lọ gba permission kémi tó wọnú ilé wa. kì í ṣẹ́jú mi náà òfin tó múlẹ̀ ni. ok bẹ́ẹ̀ ni. òfin tí wọ́n múlẹ̀ kò sí problem. ó sá. ó ní. how are you. ó sá. I'm all mm. how you doing. I'm fine. Um, àbúrò ẹ ń kọ́. Ah, um, kò wá síbí báyìí um, mo try láti convince ẹ pé kájọ wá but ó lóun ò mọ ojú tó ń fẹ́ fi wá fèsì ẹ̀mí báyìí so she's. come on come on haba ọ̀rọ̀ yóò le tó gbogbo nǹkan tá à ń ṣe yìí sí mo nígbàgbọ́ kan pé àkọlé ọlọ́run ò ní tàsé ó ti wà lákọọ́lẹ̀ pé bó ṣe máa rí nìyẹn tí tó fi rí bẹ́ẹ̀ nìyẹn tó kò sí pé ó fẹ́ máa sá fún mi àbí mo fẹ́ máa sá fún un for me <laughs> we are still one family nítorí nígbà tí bàbá mi wà láyé ẹ mú wọn bíi bàbá àwọn náà mú yín bíi ọmọ so ngbà tí wọn ò sí mọ́ kí ló dé tí màá ta yín dànù it doesn't make any sense. ṣeré ní gbogbo onú ilé ìṣètò yìí látòkè délẹ̀ àjọ máa gbénú ẹ̀ ni that's the truth àjọ máa gbénú ẹ̀ ni nítorí àtijọ́ ń gbénú ẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ so mi wá lè ti pé nǹkan kan ṣẹlẹ̀ kí n wá lé yín dà síta níbo ni mo fẹ́ yẹ kẹ lọ i'm not gonna do anything like that so please um, and again gbogbo nǹkan tí ó bá máa ná mi lórí sickness mọ̀mísí láti rí i pé she's fine and she's better again mo ready láti ná gbogbo ẹ̀ so please gbogbo ibi tó bá wà sí we we'll go inside we we'll go change and then I love bùn okay. No, no, don't do that. Don't do that. Come on, come, come, Thank you. We are one family, really. <laughs> come on. Thank come you. On. It's okay. Ibi tó bá wà, we'll go there, we'll pick her up. We'll dábàá ń gbọ̀gẹ̀dẹ̀. àdàbà ń gbọ̀gẹ̀dẹ̀. bí gbẹ́yẹlé òkú gbọ́ mu. bàbá yọlá ga ohun burúkú àmà yọdẹ ṣe. Mm-hmm. búburú ni gbogbo ọjọ́. búburú ni gbogbo ọjọ́ ká máa ra bàbá àmì ọ̀tá lọ́wọ́ àríyá ọ̀hún lè rẹ̀ ń bí wọ́n ń bárajà mọ́ ń parí ẹ̀ ọjọ́ kan náà làwa ẹ̀ ọjọ́ kan là ó lọ ọjọ́ gorí ọjọ́ ìgbà ń gorí ìgbà ọjọ́ kan náà làwa ẹ̀ ọjọ́ kan làlọ́ ọjọ́ ń gorí ọjọ́. Congo River. Do you remember? Do you remember? Do you remember? Cumbia.